وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا هو مفهوم الله وكما أفني يمين وليلتي الدرجات يفهمها ندوى محمد kí ọlọ́run bá sọ́nà àtàlá kí ó bá mú ìkẹ́ àti jẹ̀nẹ́bà kó bá mú bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo wa náà ní àpapọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó dá ọba ọlọ́pẹ́ ni tí ma ń gba ọpẹ́ ni bákan náà ọba tó ń náà ma ń dúpẹ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala iná àrùkọ tó pẹ́ra rẹ̀ ní Al-Qur'an ó pẹ́ra rẹ̀ ní àṣáàkiri ọgbọ̀n olùdúpẹ́ lọ́ni inna sọ́fà wal marwata min sha'airillah faman hajja albayta aw i'tamara fala junaha alayhi an yatawwafa bihima ọlọ́ni sàfà asọ́fà òtìkẹ́rí jẹ́bẹ̀ wal marwa àti marwa náà dájú kọ́ra wọn ni nínú àwọn òfin bá ti hajj àbí wá múra kó rìn láàrin méjèèjì òfin sílọ́run ọlọ́wọ́n wà mọ́ tàtọ́ wà ṣáìrọ̀ ẹjọ́ bá ti ṣe olórí ìlú ṣe fọ́lọ́ fa iná lọ ha ṣáàkìrò ní alim ọlọ́wọ́n ọba ṣáàkìrò ní ọba tí ó kù pẹ̀lú kí lọ́nà òṣèré tí fẹ́ mẹ́ta yẹ pé yóò tún ní láyé míì ọlọ́ni iná lọ àbọ̀fóòrùn ṣàkóòrùn ọlọ́run ọba ọba ti bí a máa gbà tó bá ẹrù ní ẹ̀bá tó bá lọ́sọ́dọ̀ ọlọ́run tó jáwọ́ bí ẹ̀ṣẹ̀ fún ní ṣe mọ́ tó wà fún níjì ọlọ́ni ọ̀fóòrùn ọba olùforíjì lòun ṣàkóòrùn ọba tó ti máa ń dúpẹ́ lò tí máa ń gba yìí náà àwọn orúkọ àṣàkóòrò àti àṣáákírù ọmọ olùdúpẹ́ ó jẹ́ pé ní ọlọ́run bá fẹ́ràn kéèyàn máa dúpẹ́ púpọ̀ ó fẹ́ràn kẹrù jẹ́ tí ó máa dúpẹ́ torípò gẹ́gẹ́ náà àṣàkóòrò ọba ọlọ́pẹ́ ni àṣáákírù ọba tí máa dúpẹ́ ni ó jẹ́ pé nínú àwọn ìjọsìn tí ọlọ́run bá fánà wà yóò máa dúpẹ́ fọ́lọ́ọ̀bá sọ́hánà wọ̀tàádà bákanáà àwọn ànẹ́bí ọlọ́run nínú iṣẹ́ dáadáa tọ́lọ́run fi ròyìn wọn wọn náà ní gbogbo àwọn máa dúpẹ́ fọ́lọ́run lórí àwọn fún wọn ọlọ́run lóòrò tẹ́rí ní ẹrù ọlọ́run kẹni tó jẹ́ ṣàkóòrò ọba ẹrù tí mọ́ pẹ́ fọ́lọ́run inú ròyìn tọ́lọ̀ ròyìn ànẹ́bì òní pé ọlọ́pọ̀lọpọ̀ ọpẹ́ ni bákanáà Ibrahim inna Ibrahim Ibrahim aṣíwájú nínú ẹ̀sìn àmì ìgbàgbọ́ ni kọ́ọ̀dì tánilá olùsílọ́ ni hanifan ẹni tí è dá ẹbọ kò mọ́jọsìn ọlọ́run ònìnà pàlámúyà fún mílẹ̀ mùsùlùkì kò sínú àwọn mùsùlùkì àwọn olùṣẹbọ ọlọ́wà ni ṣáàkìrọ́lẹ̀ tó tó wá lẹ́kẹ̀ẹ́ kà lára Ibrahim pé ṣáàkìrọ́lẹ̀ àdìọ́mì ó jẹ́ sí mọ́ dúpẹ́ lórí orí tọ́lọ̀ sí fún ẹ̀rí pé ìròyìn dáadáa ìròyìn àwọn ànẹ́bí ọlọ́ni ẹjẹ́rú tí ìmọ̀ ń dúpẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gẹ́bù sí nílẹ̀ nínú hadith al-Mughira bin Shu'ba tó wà ní sahih Bukhari rahimahullahu ta'ala alánàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam a máa dìde lóru hatta tàbí mọ́kọ̀dàmá tó jẹ́ pé ní fẹ́ni mọ̀kọ́dà máa tẹ́fẹ̀ rẹ̀ wá lórí ìgbó nígbàtí ó ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹni tí yẹn nẹ́fílà fọ́lọ fàyòkọ́ọ̀lù ẹ̀bẹ́ àtọ́mọ́rẹ̀ pé a ah, wàhálà ìjọ ti yí náà tó pọ̀ tó ti bọ́lọ̀ ti ti forí ẹ̀sẹ̀ jẹ́ yẹn pé táyọ̀ mọ̀ ẹ̀sẹ̀tì pé òyẹ́kọ́ mọ́ ti wàhálà tó bá mọ̀ nígbàtọ́sílé ni afàlá àkúùnù ábùdá ìṣàkúrọ̀ àtẹ́ẹ̀fẹ́ kí jẹ́rú ọlọ́run tí ó máa dúpẹ́ orí tọ́lọ ṣe fún yẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní òbí tí èyí náṣílá tó fi dúpẹ́ fọ́lọ̀ ọba o jẹ́ pé ní kéyàn jẹ́ ẹni tí ó máa dúpẹ́ ìkọ́sí àwọn ànábì ọlọ́ọ̀dì nínú tọ́lọ ọba ni kẹrù rẹ̀ mọ́ orí kó jẹ́ tí ó máa dúpẹ́ fún ọlọ́ọ̀bà sọ́nà àtàlá ẹ̀yẹ orísìn ọlọ́ a ní dúpẹ́ yìí ó láwọn lórí orí lọ́lọ́ ṣe fún ara rẹ̀ ní alẹ́ ìtẹ̀rọ́pù bí ní ìmọ̀ ìtọ́lọ̀ ṣe fẹ́ntì ẹ̀kọ́kọ́ àtìlọ́lẹ̀ ìyẹ̀fẹ́ ààbùnmọ̀ ah, lórí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìyẹn mọ́ orí tọ́lọ̀ ṣe fún ẹlòmí ni ó mọ̀ rí orí yẹ lára wọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́lọ́lá bí á sì kò ní ẹni tí wà mọ̀ kọ́lọ̀ ń ṣe eré fún òun lẹni tó wùn lálàáfíà tí ò lè dìde níbi tó wà ẹni tí rapá gbé tí rẹ́sẹ̀ gbé tí ń lọ́bí tó ń lójú ẹ̀ gbogbo ẹ̀ síbi tó fẹ́ lọ sí kò lè mọ́ lè rí àfẹni tí ò bá ní nǹkan yóò bá ah, ọlọ́run ṣòre fún láwájá èyàn ló bá bẹ́ẹ̀ pé ní ṣe àdébà Muhammad sallallahu alaihi wa sallam gẹ́bù tí wọ́n sọ́rọ̀ Bukhari wà ní Muslim alánàbí lórí ní àjọ́jọ́ kan ó sọ báyẹ̀ pé afúbámi ní ìbá ọlọ́lọ́run sọ fún pé ọlọ́run sọ fún anábí ìyẹn pé náà alhadith al-qudusi anábí ní ọlọ́run ní ìpín méjì làwọn ẹrú àwọn èèyàn méjì nẹ́jí sáyẹ́lò ní àtọ́ ṣe kèfèé ní sẹ́mi ọlọ́run àtàwọn tí wọ́n gbà mí gbọ́ wọ́n ní jíjí tọ́jú láàárọ̀ yẹn òjò tẹ̀tẹ̀ rọ̀ dání anẹ́bí aníbà lè kí sẹ́ ayélé ní àwọn méjì ìran èèyàn méjì ló wà ó àwọn kan wọ́n gbà mí gbọ́ àtọ́ ṣe kèfèé sí anẹ́bí ni ẹni rí òjò tó rọ̀ mọ́júmọ́ èso a ah, mùtírínà bí fadlillahi wa rahmatihi ẹni tó gbà pé òjò tó rọ̀ yìí ọlọ́run ló rọ fún wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ni ní irú ẹni bẹ́ẹ̀ múmi ní bí òun ló gbà mí gbọ́ si awọn ó dẹ̀ yapa sí àwọn ìràwọ̀ tó wà o torí ìràwọ̀ fẹ́ tó bá ti yọ àfẹ́lẹ́tì òjò rọjọ́ kejì àbórò mọ́júmọ́ ìràwọ̀ ló rọjọ́ owó anẹ́bílẹ́ nìyẹn ó tó ló ṣe kèfèrí sọ́nà ó ti ló nígbàgbọ́ sí olùràwọ̀ ó ti sí ìràwọ̀ nù ìbábẹ́ bọ́bí hadithi ni pé oore tó ṣẹlẹ̀ ẹni tó ilé tẹ̀ mọ́ nǹkan mí ètè sọ́nà ó ti ṣe kèfèrí sọ́nà gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí wa ọdún láyé àkójọ gbogbo wa lóore

bẹ́ẹ̀rẹ̀ ní kèé sọpẹ́ kèé tó yẹ àbí ọlọ́ bí wọ́n tọlọ́gbọ́n ẹ̀ràn bí bí irú ẹni bẹ́ẹ̀ òjòpẹ́ fọ́lọ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí wa lórí agbọ́dọ̀ ilé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́dọ̀ ìrántí àlámbìlélà tí ń ṣe lẹ́nu tí lóun dúpẹ́ ṣùgbọ́n gbà pé nǹkan yẹn wọ́n náà kọ́ ló ṣe fún àbí kò jẹ́ ẹ̀mọ́ lórí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pẹ́ rẹ̀ yẹn kìí sọpẹ́ tọ́lẹ́lòmí tọ́bátẹ̀ ń pẹ̀lẹ́ sàkọ́kọ́ ni pé tó ọlọ́run bá sọ̀rọ̀ fún wa agbọ́dọ̀ mọ̀kọ́dọ̀ ọlọ́run ti wá ara ní ẹ̀ onílẹ̀ ni àbáhádùkù bí ha àmà tó fi sọ̀rọ̀ ìkàbáyàn ọlọ́run ṣe fún mi wàtànáwò alàlmúnìín a ti fún mi táyé bá káyé ká fi orí ọlọ́run ká fi ti tọ́lọ́ àá tọ́bá dáyé ká fi orí ọlọ́run jáde àá sọ jáde dá ìkẹbá náà sí fún mi ilé nínú ọ̀nà kéyàn fi ń dúpẹ́ ní alánúbà Muhammad sọ́lánjọ́ kan yáwá Aisha aláwọn wo orí bùsùn àwọn ànẹ́bì lẹ́gbẹ̀ àwọn ọ̀rá nẹ́bì àwọn bá dìde àwọn bá ti gbá nẹ́bì wà mọ́ṣáláṣí ànẹ́bì ti ń yẹn nẹ́fílà lórí fáìzà agbádẹ́bí ti forí kẹlẹ̀ pàkọ̀dà máa ọmọ ṣùgbàtà ó sì ní ẹsẹ̀ rẹ̀ àríyẹ pé ìtísẹ̀ rẹ̀ méjèèjì àwọ́ àyàkóòlù àmẹ́bíwá fúláìpínà àwúzù bèèrèdọ́ka mi sóftik ọlọ́m mọ̀ ń wá lónìsọ́ kọ́ sọ́mi pẹ̀lú yọ́nú ẹ mọ́bìnú sí mi wà àwúzù bí mọ̀ àfáfíkà mi ní lálàáfíà mọ́fíyà jẹ́ mi wà áwùsù bí kamink làbúrú sí sànà àlẹ́ yìí wọ́n wá ń wá sọlọ́dọ̀ rẹ̀ níbi àwọn gbogbo aburú torí pé ìwọ lọ bá tí ń tẹ yìí fún làbúrú sí sànà àlẹ́ yìí ẹ̀yìn mi tí ń ṣe fún ẹ so ànẹ́bí a máa tẹ̀yìn fọ́lọ̀ a máa fọ́pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́nu wọn fẹ̀yìn fọ́lọ̀ pé a torí ìtẹ̀sí tó fẹ́ ní àbíkò kan tó mẹ́rin tí ò fi dé gbogbo ìtọ́lọ̀ ti ṣe tẹ́lẹ̀ kò ní ìtàkù kẹ̀kẹ́ irú ẹni bẹ́yẹn kò mọ orí tọ́lọ̀ ń ṣe fún bákanáà sábà ń fẹnú sọ tí a sì mọ́ lóore ètò kù ní pé tẹ̀síìrì ha fìtọ́ àti fìtọ́ àti mùsùlùmí ha ẹni tó wá sórí yẹn ọlọ́pàá fún ẹlẹ́ọ̀gbà ọ̀rún pípẹ́ ẹlùmẹ́tẹ̀ tí kọ́kọ́ ti ẹ̀gbà pé òun dùpẹ́ fọ́lọ̀ torí iye tó fẹ́ ní òkè ìdébẹ̀ yìí tó ní kò tí kàákóre lábàkọ́kọ́ ló fi kọ́ máa fẹ́ yìí tátọ́ wá lọ pé yóò tẹ̀ máa fọ́ntàkà ìtọ́lọ́mọ̀ ẹ̀dẹ́ fún mire ẹn tí ò ní gbà lóore bẹ́ẹ̀ tí èyí kọ́ gbà lóore ní tọ́rọ bá tó kọ̀rọ̀ yóò dùnkà àmọ̀dúpẹ́ fọ́lọ̀ ìtọ́lọ́ ṣe rí kọ́ tó wá kẹ́ pé nǹkan yẹ àwọn àmàlò ti fi tọ́lọ́mù ibi tábìmọ̀ pé àìyàn ah, ń dúpẹ́ lọ́nà tó pé nù wọ́tọ̀ lálàáfíà níbo lọ ń sàlẹ̀ níbo lọ àlàáfíà níbo lọ ń gbé lọ tọ́fin sí lọ ní àbọ́ fi ṣẹ lọ ìwọ́tọ̀ lówó níbo lọ náwó yẹn sí tọ́fin takotọ́ lọ ní àbọ́ fi rẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ìwọ́tọ̀ nípò níbo ni ipò yẹn tí lọ fi ń ṣe bákanáà o ní mímọ̀ ń kọ́ tí fi mọ̀ yẹn fi lọ́nà àbí fi ń takùtọ̀ lọ ẹn tó bí mọ̀ nípo ní tọ́mọ̀ yẹn sí tí kọ́mọ̀ yẹn kẹ́yìn sí tọ́lọ́ ní àbí tọ́mọ̀ yẹn tọ́lọ́ gbogbo kẹ́yìn láàwò ká tó mọ̀ pé èèyàn la gbọ́dọ̀ fi ṣe ànábì wa Dáúdà alayhi salam àbá àwọn lábọ́lọ́ ń dá lára orí tọ́lọ́ ń tẹ́mú ni pé àwọn ẹyẹ́ òdìmọ̀ tẹ́ bá fún tí bá ń lọ bákẹ́mẹ́ lára ọlá rẹ̀ òun náà ní pé irin ọlọ́run aláàlẹ́làwọlẹ̀ hadid bí rí ṣe lé tó ọlọ́run fún ànẹ́bí Dáúdù kò sí tí ò lè rí ṣe ìyẹn náà nìkan mọ́ sọ pé ànẹ́bí Dáúdù lọ́kọ́ ṣe wẹ́dà lásìkò tí ó sáwọn ẹni tẹ́bá ló ń sí nínú mùjílà tọ́lọ́run fún ni ọlọ́run rọ irin fún ìtọ́ ajẹ́ pàbàmàrí ọlọ́run àti lánàbí ọlọ́run ó tún bímọ ọmọ dá lọ́lá ọmọ Dáúdù ni ẹwà wọlé ìtọ́lọ́ ó ti pọ̀ ọlọ́run wa gọ̀fún dáúdù pé ìmọ́lú ààlà dáúdà ṣùkú ẹ̀yà dáúdà tààrà lè rẹ̀ ẹ̀yà ma fi kàí dúpẹ́ fọ́lọ́run ọlọ́run wa parí ẹ̀ pé torí pé wà kọ̀ lílú min ìbádí àṣàkú tó kí bá tó tó rẹ̀ ọ̀kẹ́ díẹ̀ nínú àwọn ẹrú mi ní mọ́ ń dúpẹ́ ayẹ̀rú èbí mọ́ lóore pẹ̀lú mẹ́jẹ̀ mọ́ wá bí dúpẹ́ fọ́lọ́run ẹ̀bára wọn ànẹ́bí ọlọ́run gbogbo tọ́lọ́run fún wọn ni wọ́n àwọn ń lò síbi tọ́lọ́run bá bákan náà ni àwọn ẹni rí tọ́lọ̀ bá fún ẹ wọn a máa dúpẹ́ àwọn àfáwà máa sọ pé tábá ní kádúpẹ́ àṣíkúrù kádúpẹ́ àpẹẹrẹ ìméjèèjì ọpẹ́ ni òṣùgbọ́n tó ní yàtọ̀ síra wọn alhamdulillah òun mọ́ mọ́ lẹ́nu àbí nínú ọkàn wa ṣùgbọ́n ṣúkúrù yóò wà lọ́kẹ́ yóò wà lẹ́nu àápò àgbẹ̀kẹ̀yẹ ṣiṣẹ́ àìsẹ́ ọ̀tọ́ ní àlàáfíà ilẹ̀ lásán lórí tọ́lọ̀ ń ṣe fún ẹwọ́n fẹ́rẹ̀ òjì pé o ó dìgbà tó bá tó lò kẹrìnlẹ̀ tọ́lọ̀ bá ṣùgbọ́n àwọn àtàláfẹ́ ọwọ́ tí gbọ́rọ̀ mọ́ bí i akatọ́lọ̀ lórí ti àlàáfíà lórí olè tọ́lọ̀ ń fún ṣùgbọ́n oore yẹn bí agbọ́dọ̀ mọ ọ̀nà tí a ń gbà dúpẹ́ lórí orí tí ọlọ́run bá sọ́nà àtàlá tí ó ti fún ẹ̀yẹn rúfin ọlọ́run bá kámọ̀ pé ìmọ̀ dúpẹ́ ìjọsí tọ́lọ́run bá lá ẹ̀rẹ̀ ni ó tí ẹjẹ́ tí ó mọ̀ dúpẹ́ fọ́lọ́ ọlọ́run fa kúrú ní ẹmọ̀rántì mi àgbórùkù wà fún àmọ̀lẹ́kà láyé tó ga pé àwọn ẹrú mi kan òun wọ́n wà ń bẹ̀ táwọn ń ṣetọ́lọ́ bákanáà wà kúrú lí èmi ní kẹ́ dúpẹ́ fò wà látẹ́k kúrú ẹmọ́ sí kèfèrí sí kí ni túnmọ̀ kèfèrí lédè lárúbá ètò jẹ́ kú fúrù ní pé aláìmoore ẹ̀rẹ́fà kèfèrí kèfèrí táwọn pé aláìmoore ní ọjọ́ ọlọ́ndà wọn wà á ti lọ ìbí ń bọ́ bí ìbí ń bọ́ yẹpẹ̀ ìbí ń bọ́ òkè ìbí ń ti ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ ìbí ń ti oòrùn ìbí ń ti òṣùpá ìmí àlùjẹ̀nú ní pẹ̀ àwọn afẹ́lọ́ ti ní ẹ̀nà jẹ́ kéfèé mi ọlọ́wọ́n pa aláti pé pàṣùkúrú ní èmi ní kẹ́ ẹmọ́ dúpẹ́ fún o wà látẹ́kì fòrò ẹmọ́ ṣe kìí lè sí ẹmọ́ mùsùlùmí tí ò dúpẹ́ tàbá lọ gbọ́lọ̀ kèfèrí ó lè mọ́jẹ́ kèfèrí tó púpọ̀ ní ìsìlámọ̀ tó pé àìdúpẹ́ tó náà ṣe ìwà kèfèrí ní tí èyàn bá dúpẹ́ fọ́lọ́ ọba ọba tó dání ọlọ́run fi pa aláti pé wàṣùkúrú lí ẹmọ́ dúpẹ́ fún mi ala fúrún ẹmọ́jẹ̀kẹ̀ ìdíṣì bákanáà ọlọ́ọ̀bà sọ́nà àtàlá ó sọ fún anúsùlátù Lukman ngbàtí Lukman ń ṣe wá sí fọ́mọ rẹ̀ ọlọ́wà máyà kàwàrẹ̀ fún wa wà lédè torí pé hàmà láti òmúhù wà ní ní torí pé ìyá rẹ̀ ó rẹrù rẹ̀ lórí ọ̀lẹ ìyẹ́ pé òun jẹ́ tilẹ̀ ó tó wá rú tó lẹ sára gbogbo àjẹkàrẹ̀ wúwo bákanáà wá fi sọ́ọ̀lù fi àmìn nígbà tó bí tán ọdún méjì àkọ́kọ́ àgbẹ́sọ́tún torí àtòbí àti àkọ́mọ́ tàbílíkà máa bẹ ọlọ́ni ẹ̀tọ́ bá ń ronú sí tí yà rẹ ó ṣe fún ọ̀yí a ní ṣùkúrú lí ọwà máa dúpẹ́ fẹ́mi ọlọ́ bákan náà wálé wálé tẹ́ẹ̀kì ó sì máa dúpẹ́ máa wọ́n mẹ́rẹ̀ méjèèjì àtẹ̀mí tó ní ọdọ̀ ọ̀nà pé a ní ṣùkúrú lí àtẹ́tọ́lọ́pàá ní pé láì mínú sátùlùkùmọ́nà ọlọ́run wà lápọ́dí ààrùn bẹ́ẹ̀nà lukumanu alhikima anishkuru lillah ọlọ́la fún lukumanu ní hikima hikima ni ọgbọ́n àti òye ìmẹ́ẹ̀sìn ọlọ́run ní bá tí wá ti fún yìí ètò mọ̀dínà ìpẹ́kọ́ mọ̀ dúpẹ́ fọ́lọ́ bóòrẹ́ lè máa dúpẹ́ fọ́lọ́ yóò fi oore ẹ̀rùn ọlọ́run ló ṣe yóò mọ̀ lóore yóò a mọ̀ lo ìkímọ̀ yẹn ọgbà àtòyẹ yẹ sí ọgbọ́ àti òye tọ́lọ̀ fún ẹ̀lẹ́mí tọ́mẹ̀ ẹ̀lẹ́mí tó bá gbélé ní ibi tí ò dá ní ọlọ́gbọ́ yẹn tí ọgbọ́ kó mọ́ fi bá tàwọn èèyàn jẹ́ jẹ́mọ́ tẹ́kọ́nà ṣe lówó gọ ni tí ò ní làákàì tí ò níye inú gẹ́mọ́ àbá jẹ́ mọ́ sọ ẹgbẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò lè lùyẹ́ ń dájú ẹ̀ tó lókò oúnjẹ òmọ́ tí ṣe ṣùgbọ́n ọgbọ́ tọ́lọ́ bá tó fún ìyàn lọ́gbọ́n yẹ kó mọ́ dúpẹ́ ah, àìgbẹ́yẹn tí ò ti ẹ̀ lọ́gbọ́n mi tèmi ọlọ́run wá nígbàtà fún lukman lọ́gbọ́n àpẹlára pé a ní ṣùkúrù nílá kó máa dúpẹ́ fọ́lọ́ tó kó àmọ́ yẹ́ ṣùkúrù tọ́bá ní adúpẹ́ fọ́lọ́ ọlọ́run tó bá dúpẹ́ nínú yín náà fa innama yẹ́ ṣùkúrù lè nẹ́fì ní dúpẹ́ fọ́lá rẹ̀ ní òkú tó ké sí dúpẹ́ yẹn ọlọ́run fún lẹ́nu ṣùgbọ́n wà mọ̀ káfàr ọlọ́run bá rọrọ̀ kọjá ẹ̀tẹ́lẹ̀ náà lọ́nà bá ní adúgbẹ́ fún torí ara wa náà kiri pé tàbá adúgbẹ́ fọ́nà pé ọlọ́run ó ṣe ọ̀rọ̀pọ̀lá ọlọ́wà ni yẹn ní ohun tí ń wà kìfìrí sọ́nà yóò ti jìyà rẹ̀ ẹmọ́ wa tààlà bákan ọlọ́pàá náà láì pẹ́ balẹ̀lá àfáàdò ọlọ́nìkọ́ máa tí ó rẹ̀ Muhammad wàkún mínà ṣáàkiri kọtíwà lágbò àwọn tọ́rọmà dúpẹ́ fọ́lọ́ tọ́lọ ń pa nẹ́bí láṣẹ ni ẹ́ yẹ̀mí tọ́lọ wá pa nẹ́bí láṣẹ kí ló jẹ́ bèmí àti ẹ̀nẹ́ tàwà fẹ́ jọmọ lẹ́yẹ kí ló jẹ́ àti ẹ̀ló jẹ́ fáwà náà ọpẹ́ tàwà mọ̀ láwùjọ tọ́pọ̀lọpọ̀ mọ́ sílẹ̀ ní káàmọ́ fẹ́nu wí nìkan àti tọ́ ń dúpẹ́ lé lórí ẹnu lábẹ́kọ́lọ́ fi rí ọ wájúwó ni ọ̀nà síbi tọ́lọ́ káìpàláfíà ní ọ̀nà síbi tọ́lọ́ káìpọ̀gbọ̀n òye kan lọ́lọ́run fún ipò kan ní ọ̀nà síbi tọ́lọ́run wọ́n kọ́ wọ́n tẹ́ aláàbílá tẹ́ni a máa múwọ́ kọ́ ọmọ sẹ́kọ́ kọ́ ọmọ wá takótọ́lọ́ yẹ́wọ́ ènìyàn òdúpẹ́ o ènìyàn òdúpẹ́ bá ti wà yìí fi oríṣiríṣi oore lọ́lọ́run kálùkù wà ní ìta àlìkàtà wọ́n káà àbáṣe takùtì ọlọ́ọ̀bà kíkàlùkù náà fi wúra rẹ̀ ọlọ́ọ̀bà sùfánà wa tààlá tó ń sọ fún wa ní ayèmí nínú alkùrán ọlọ́sọ̀rọ̀ ń pa àrẹ́bí wa Musa tọ́lọ̀ ń ṣe lánẹ́bí ọlọ́n nínú orí tọ́lọ̀ tó ṣe fún òun tó gbọ́rọ̀ ọlọ́n dàrẹ́dẹ́ sí tí èsì bá rànẹ́bí yóò ọlọ́run wa fún níwì sí ó Musa pé ìní sọ̀fẹ́ ìtúkà alànàáfí bìrìsàlátí bìrìsàlátí wàbìkàlámi èmi mo ṣẹlẹ́ta láàrin àwọn èèyàn kí ni mo fi ṣẹlẹ́ta bìrìsàlátí pẹ̀láwọn mẹ́sẹ̀jì tí mo fẹ́ pé kọ́lọ̀ ń tẹ̀yẹ̀ lánàájọ́ náà ẹ̀ka ní àná ìjẹ́ ẹ̀nẹ́jọ́ náà kìí ṣe pé ẹ tẹ́mi náà bá múra dáadáa tí kírù ti ń gbà ẹ̀yìn dàdébì rárá ọlọ́ni ó fẹ́ pìtì náà àwọn ẹgbẹ́ ẹ̀tọ́nà bá ti táwọn

wà kó mínà ṣáàkiri nǹkan ti wà nínú àwọn tẹ́rù máa fọ́pẹ́ fọ́lọ́ ẹgbẹ̀gbẹ̀ ànẹ́bí ọlọ́gẹ̀lọ́n pàlátẹ̀ ẹjẹ́ tí ó mọ̀ dúpẹ́ ara ọpẹ́ rẹ̀ náà ní tọ́lọ̀ tó kéré fún súnmọ́ àbẹ́ tó káyé tí mo gbé fún ẹ lófin dúó tí ẹn tó náà bá jẹ́ ní tọ́lọ̀ fún ní mẹ́ẹ̀sì tí ó fi dúpẹ́ nu yóò dúó tí yóò mọ̀ fún nǹkan yẹn ká torí àìmọye ẹn tó fẹ́ mọrú tó mọ̀ tí ó mọ̀ àfáàmì lè ti bá la àfáàmì bá la bàlá rẹ̀ wẹ̀ tó yẹ kẹ́rẹ́ fi fi kẹ́fì pèyàn kí ti tọ́lọ́ kẹ́fì ti tọ́lọ́ kan máa tún fi takùn tọ́lọ́wọ́ ni ó dá ẹlò mí inú wọn tí ẹ bá súnmọ́ ẹgbẹ́ dípò kí ẹgbẹ́ tọ́lọ́ yé yóò fi tún yẹ̀sì yẹ̀sì tọ́lọ́ ni irú ẹni bẹ́ẹ̀ díẹ̀ tọ́lọ́ fún nínú mọ̀ kò dúpẹ́ rẹ̀ ànẹ́bí ọlọ́run ẹ̀jọ́ ọlọ́run ní ipa gbé fún yín ẹ̀dúó ní ẹ̀dúó ní mọ́ kẹsì jẹ́ ẹ̀yin tẹ́ gbọ́nà ọba gọ́ kùlú mi ń tọ́yẹ bá ti máa rọ̀ sàkùnáàkùn àwọn nǹkan tó dáa tó dáa tààkùnkì fún yí tó wà lórílẹ̀ ẹmọ jẹ́ ẹ̀rẹ́fọ́lọ́ ní tọ́yẹ bá àwọn nǹkan tó dáa tó dáa táàmà jẹ táàmà lò tó pọ̀ ọlọ́ni afẹ́ ní halali jẹ́ jíjẹ́ bẹ́ẹ̀ èyí tó jẹ́ múmú tó jẹ́ tẹ́bá tí ń ṣe nǹkan rẹ̀ sàǹfàní ẹ̀yà máa dúpẹ́ fọ́lọ́run tó ṣe o torí pé èyí láti mọ̀ ní olùsìn Ọlọ́run ní kúntùm ìyá ọ̀tá àbúdó ẹgbẹ́dọ̀tọ̀ Ọlọ́run lẹ́sìn àìpẹ́ ara rẹ̀ sáàfì mọ̀ pé èyàn jẹ́ ní tí ń sin lọ ní kó máa dúpẹ́ fọ́lọ́ kẹba sáàtọ̀ ọpẹ́ yóò mọ̀ lẹ́nu nìkan ọmọlọ́kàn nìkan agbọ́dọ̀ mọ̀ nìkan tọ́lọ́run ṣe fún adóore ká mọ́ ìyẹ́kẹ́ mi mọ́ ní pé Ọlọ́run lè fún atáàmọ́ àárí tọ́wọ́ mọ̀ lórí ká máa lò nǹkan yẹn síbi tọ́nà bá pẹ́ ṣùgbọ́n káwọ omi tá àti ìdé káwọn wà á ti ẹ̀ gbàgbọ́ kọ́lọ̀ ń sólé fún wa jẹmọ́ ìwà tí ó dá ní ìsíwà mùsùlùmí gidi kábẹ̀rù ọlọ́run bá bákan náà nínú ìròyìn mùsùlùmí gẹ́bà ń sọ onírìnkọ́mọ jẹ́ ti mọ́ ń dúpẹ́ torí pé mùmí ní tẹ́lẹ̀ ìṣe sí ẹ̀ gbogbo ẹ̀lú ẹkó máa jóre fún àmẹ́bí ni in àkọ̀bá ti òsàrá tí nǹkan ìdùnnú bá fẹ̀lẹ̀ sí ṣákàrà yóò dúpẹ́ fọ́lọ́ fàkánà fẹ́ràn láà yóò ti jóre fún tí nǹkan ìdùnnú a ní gbọ́nà nǹkan láti fi ṣe tọ́lọ́n ó tún fi takò tọ́lọ́n àyíká tọ́lọ́n ń ra irú nǹkan bẹ́ẹ̀ fún kí gbé lọ bí tí ò dá ilé ọtí ní gbé lọ kò fọ́lọ́n ibi takò tọ́lọ́n bẹ́ẹ̀ ni tábìmọ̀ pé ń dúpẹ́ fọ́lọ́n ni pé kò lò nǹkan síbi tó dá èyí lànà ni tọ́lọ́n bá sọ̀rọ̀ fún yóò dúpẹ́ nǹkan ó sì máa jó rí fún wàyí náà sọ kò tún ní wí ikú yìí kò ní sọ̀sọ́kúsọ yóò ṣe sùúrù fàtánà tairon láàmù yóò tó dórí fún ẹgbẹ́ ìpùsùn gbogbo ti tẹ́sẹ̀ tó bá wà ní ọmọ ìdórí fún tọ́nà bá ti dáadáa fún yóò dúpẹ́ yóò fẹ̀mí orí ẹ̀sọ́nà àwọn tọ́nà bá fi nǹkankan ládánwò yóò ṣe sùúrù yóò fi ẹ̀mí orí sí fún ọlọ́ọba tẹ́ṣkúrú yẹ́rùdọ̀wò lápùn tẹ́ bá ń dúpẹ́ fọ́lọ́n ọlọ́mọ yọ́nú sí jẹ́mọ́ ẹ̀mọ̀ tí wọ́n kọ́lọ́lọ́n yọ́nú sí àwọ olíire ní o ẹgbà bá wọn sọ̀rọ̀ ọmọ àlùjẹ́dẹ̀ rọ̀ díyà lọ́wọ́ anú wárọ̀ tó àní ọlọ́run ti yọ́nú sí tọ́lọ́n ẹṣẹ́ tọ́lọ́n lọ́lọ́run ẹ̀bí yọ́nú sí wọn ẹ tọ́lọ́n bá yọ́nú sí ẹni àlùjẹ́dẹ̀ ìyẹn ló bá ní òfin gbọdọ̀ máa ṣùgbọ́n alẹ́ ni ìyọ́nú yẹn kọ́dẹ̀ ní lóòtú wọn sọ̀gùn rẹ̀ <laughs> ní wá ayé kí ló pọ̀ pẹ̀lú tayé ṣe tọ́lọ́n ní ọdẹ

tẹbá dúpẹ́ fọ́nà tẹ nígbàgbọ́ ọlọ́run ní jẹ iléyà ẹgbẹ́ àwọn ìyàmí ìta ń jẹ sáàrin láwùjọ ara ìdúpẹ́ fọ́nà tó ìlànà fẹ́ jẹ́ àmì àti bá ni a máa wá ń dé o ẹ má kájẹ tí yóò mọ̀ dúpẹ́ bákan náà tẹ́ bá dúpẹ́ fọ́nà nínú àǹfààní rẹ̀ oní yóò jẹ́ sábàbù ìyáda yóò jẹ́ àlékún orí tí yóò tó mọ́ ọlọ́ni wà ìbíta afánà rọ́bù kún la ń ṣàkártún láti dánilẹ̀kùn ìyẹ́ pé tọ́lọ kéde fún wa òun náà ni wípé sáà bá ti ń dúpẹ́ oore tọ́lọ ṣe fún wa yóò mọ̀ lékún sábà ti dúpẹ́ oore wó mọ̀ lékún wọ́n láyín kàfàrtún ṣùgbọ́n tẹ́ bá lẹ̀ dúpẹ́ ọlọ́ni iná àbábí làṣẹ̀dí àìpé ìyàlẹ̀ wá ń wà gbogbo ẹ̀dẹ́ tẹ́ bá tẹ́wàá dúpẹ́ náà ní bẹ́ ìyà ọlọ́run tó lágbára nígbàtí ẹ bá dúpẹ́ fún ọlọ́ọba ká máa jẹ́ tí ó mọ̀ dúpẹ́ o ìkan nínú àwọn ẹni rẹ̀ tó ti lọ ó ní àníàm wà ṣíyà ó ní àníàm àwọn orí tọ́lọ máa ṣe fún àwọn bí àwọn ẹranko ẹ̀mọ̀ àwọn ẹranko gbogbo sáwárí kan mú ẹ̀gọ́dá bá mú yẹn ó yẹ káàdé mọ́lẹ̀ ní fàkọ́ yìí dúhà bí ṣúkùrù ó ní káyà fi ọpẹ́ ká fi dé orin yẹn mọ́lẹ̀ tó rí ẹranko olúgbó ní tẹ́bá tó bá já ń já lọ bí tó ti ń já lọ dẹ̀lú nínú bọ̀dá ìtẹ́ranko olúlé ọ̀tí lè mọ́ lẹ́gbọ́n mọ́ jẹ́ káàkiri ṣùgbọ́n ní bọ́ọ̀lọ́ ti rẹ́lẹ̀ fà wá tẹ́lẹ̀ ó ní bí ó rẹ́ ṣe rí nu o ẹni bá tún pé ó rẹ́ yóò dé mọ́lẹ̀ ní ọpẹ́ ọba tí mọ̀ ń dúpẹ́ lòun

a máa fẹnu sọ a máa fi ìtẹ̀síṣe kódà a tó rí ìtọ́jọ bí ìrun tí èsè ìrun tó jọ pẹ́ táàpì ní sùjúdù ṣúkùr táàbá máa ń sọ pé orí kan jádùn yẹn sí lójijì tó ọ̀rọ̀ kan abáburúkọ ló ń gbé fún ẹ pẹ̀yẹn tó fẹ́ lásìdẹ́ntì sọ́nà wá yọ kókẹ́ gbogbo bó ṣe wà ní ẹ̀kọ́tẹ̀ kọ́kọ́ fólí balẹ̀ mọ́nà tó lọ́pọ̀ bẹ́ẹ̀ lómi ò bá ti sọ báyìí kọ́ ọlọ́run ó ṣe yíò jẹ ọpẹ́ náà ti tó ni ọmọ bá rẹ́sì kẹta tó ń dè mọ́ra pé ha kì ní yọ tẹ́ wo ẹ̀rẹ́gẹ́ ìwà kúkúrú nù torí pé ẹntọ́lọ ń yọ kóònú ewu àbí ọdún tọ́lọ ń fáwọ́dé fún ọlọ́run náà ló yẹ kó fi orin yẹ kó fi tìsí tẹ́mọ́ ẹja jẹ́rú ọlọ́run tí yóò sí

tọ́bá gbogbo olódo ìgbàtọ́jú olódo gbogbo wa kò tẹ́ tó mọ̀ kẹ́kẹ́ ọlọ́wà ní wàjálẹ̀ lákùn samuwa wal absara wal afida ọlọ́wà ṣe nǹkan gbọ́rọ̀ fún yín ẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀ rína ẹ̀hún ẹ̀fọkànrò ẹ̀wà nímọ̀ ibi tí kálukú fẹ́ kọ́ ìrìnlẹ̀ kọ́ ọlọ́run nígbà tàwa ti lè pín làálà fún fẹ̀ṣùkúrú tí ó mọ̀ dúpẹ́ ní o tí wọ́n náà bá wó ra rẹ gbogbogbò tó wó wà ọ́ tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ wọn lọ́pàá kọ́ni ní kẹ́kẹ́ lọ́pàá tí owó lọ́pàá jẹ́ ọmọ tẹ́lẹ̀ kéyẹ tí ẹ̀mọ́ yẹn lábẹ́kọ́lọ̀ fún yẹn lóye tí ó jẹ́ pé wọ́n ti bí yẹn ló tó wá dì sí àọ́lọ́ ní ìlàára kó tẹ̀ṣkúrù a ṣe lé fún ikẹ́ ẹmọdé tí ó mọ̀ dúpẹ́ ni ẹmọ́ èyẹ mélòó ní dúpẹ́ àwọn nǹkan yìí kábẹ́rù ọlọ́run bá kájẹ́mù mi ní gidi tí ó mọ̀ kọ́kọ́ fọ́lọ́n kọ́lọ́n wa sọ́nà wa tààlà kò ṣe àlékún rẹ̀ kọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ẹ̀yìn ẹrú sí ọlọ́run bá ẹjá jẹ́ ẹrú tí ó mọ̀ ẹ̀dúpẹ́ fún ọlọ́run bá lóòrèkóòrè tàbá wúra wá àrífẹ́ tọ́lọ́n jẹ́ fún alórí tí ó ló ń ká èyí tó tẹ̀wà jọ́gá orí nínú ọlọ́run ṣe wá mùsùlùmí ọlọ́run ṣe wá ní kéfèrí ọlọ́run ṣe wá lọ́mọlẹ́yìn anẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ ti wá lẹ́ni tí ń kúnlẹ̀ fúgi kò tó wá lẹ́ni tí ń bọ èèyàn ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ilé ọjà pẹ́pẹ́ kátọwà sọ gbogbo tí ọlọ́mọba sọ̀fánà wa tààlá tí ó ṣe fún wa kàmọ̀dúpẹ́ lórí àwọn orí rẹ̀ èyí tí a mọ̀ fọkàn ṣe ó wà ní ọpẹ́ wa èyí tá mọ̀ fẹnuwí ó wà ní ọpẹ́ wa èyí tá mọ̀ gbíṣẹ́ ṣe ó wà ní ọpẹ́ wa èyí tá ma fowó ṣe wà lọ́nà tí a fi ma dúpẹ́ kánàjẹ́ tí yóò ma dúpẹ́ fọ́lọ́ọba gbogbo òrìkórè ní gbogbo àyíṣàbáwà èyí ní ma jẹ́ pé ajẹ́rú tó mórí ní tọ́lọ̀n fi ròyìn àwọn ànẹ́bí ọlọ́n ẹ̀ntí ma dúpẹ́ àwọn náà bákan

torí pé ẹlòmí lè máa wo gbọ́ṣe bẹ́ ẹ̀ẹ́dẹ́ wà bí tẹ́tọ́lọ́ náà ní kòmìtẹ́ tọ́lọ́ ìtì ń dáyìí sí iye sórí lọ́dọ̀ ọlọ́ndẹni ọlọ́sì padà gbámú ọlọ́màtíwánà àtàlá kí ó ṣànúwà ìtẹ̀lúsìn ọlọ́n nígbà tí yóò bá wá dúpẹ́ fọ́lọ́n oríṣiríṣi ìyà lọ́lọ́n lè fi ara rẹ̀ tí ọlọ́màtíwánà àtàlá ó وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان wọ́n láta kojú àwọn àwùjọ wọn bákan ọlọ́run sáré ti kí fún wọn ní gbogbo ọ̀nà ní gbogbo ayé ṣùgbọ́n fàkáfà láti bẹ̀ ánìwòmí ṣe fún wọn fàfàkọ̀ Allahu libasa al-ju'i wal-khawfi bima kanu yasna'un ọlọ́run wá wọ̀ wọn lẹ́wu ebi ó wọ̀ wọn lẹ́wu àìfọkànbalẹ̀ nítorí kìfèrí tí wọ́n ṣe sí ọlọ́run ọba bákanáà iná ẹjá wọn tó ṣẹlẹ̀ sí kọrùn tí wọ́n ní kó dúpẹ́ fún ọlọ́run tí wọ́n ní kí ó fi tọ́lọ́n ọlọ́mọba fàánà wátàlá ó pa owó rẹ̀ láyé lójú rẹ̀ náà ni bákanáà ọlọ́sọ́ta àwọn ará àlú sábà ìfún wa nílùú Yemen ọlọ́rin làkọ̀dìkánà lè sábà yìí fi maskani àyà ẹyẹ pé a fi àwọn àmì sílù sábà yìí Jannatan ń ní àwọn ọgbà méjì kan àmì náà wáṣímẹ́lì kọwà látọ̀tún kọwà lákòósì ọlọ́run anú kùlú mi rízkì rọ́bìkùn ẹmọ jẹ lọ́gbẹ́ ẹmọ mú tí ẹ bá lọ kàtà àwọn ẹjọ́ àwọn aráàlú yámọ́ni ń gba gbogbo kọ́nà kọ́nà tó bá níbi dìde ẹnu ìgbàdùn lẹ́wà ṣùgbọ́n tó ló padà sílẹ̀ tí wọ́n ọlọ́run wá ṣùkúrú là tẹ́ bá ń jẹ́ kẹ́ ẹmọ mú yìí ẹmọ dúpẹ́ fọ́lọ́ ọba tó wọn ọlọ́ọ̀bọ̀ ọba aláforíjì ẹmọ wọn aláforíjì ọlọ́nifà àárọ̀dù ṣùgbọ́n wọ́n kẹ́yìn sí tọ́lọ́n fàrsánà aléhìn tẹ́lá àrùn ìyẹn ọlọ́wà yà àgbàrá dù gbogbo kẹta ní ẹbà jẹ́ pé àìdúpẹ́ oore ìmọ̀ jẹ́ kúrè bọ́mọ̀ yẹn lọ tọ́lọ́wà sùlánà wá ní nínú àṣà tí ó mọ́ sábà wá nínú oṣù ṣàbáà yìí tó bá dé ìgbàjẹ́ ẹ̀rí pé wọ́n kéde fún wa pé nẹ́fílà kan wà tí jẹ́ ní oṣù ṣàbáà pé ṣàbáà ti dá sí àárín wọ́n sí ẹ̀ láàrin wọ́n dúdú sí ṣáà náà máa kéde ẹ̀ káàkiri káàkiri fẹ́ni kálukú wa jẹ́mọ́ ààrẹ pé ìjọsìn ní káyẹn nẹ́fílà láì tó àyàn eh, lẹ́tọ́lá ààrẹ rìn tó fẹ́ rẹ̀ nílẹ̀ ìdí mo wípé tó fẹ́ rẹ̀ nílẹ̀ ní pé ẹlẹ́ káàrẹ̀ rí mi wá wọ́n tó gbàtà bá wò gbà ilé ìwà authentic kò rinlẹ̀ lọ́dọ̀ ànẹ́bì ìta bá fi sọ pé ìjọsìn ni fásitì ọmọ lẹ́yìn ànẹ́bì agbọ́dọ̀ rẹ̀ rí látọ́dọ̀ rẹ̀ agbọ́dọ̀ rí máa tàbí ti ṣe tó ilé ààrí ìyẹn náà láàfin ọ̀rọ̀ kálukú wa níta bá rẹ̀ rí fún ní ká ṣe eléyìí tí wọ́n bá ní ká ṣe eh, ní ààrẹ rí fún alẹ́ ní tú sàbán ìyẹn nẹ́fílà nẹ́fílà tẹ́yẹ tí yẹn bọ̀ tẹ́lẹ̀ ìyẹn lè yẹn ṣùgbọ́n kéèkì wá fẹ́ yíà lálẹ́ ń pé ní tú sàbán ló ní nẹ́fílà yìí ẹjá pàdé mọ́ṣáláṣí láàrin mọ́rùn-ún tíṣà ìnàmọ́ sábà ń gbé sí ilé ìyá rẹ̀ rí fún torí pé oríṣiríṣi ó lè bá àtàlétẹ̀ àwọn èèyàn wọn àfọ́ fi apá ń fi kò sí kó lè bá lò pé ọjọ́ nǹkan ní kíníkan àjọ àdábá ti kíníkan kódà mí gbà pé ìjọ nǹkan ẹ̀kọ́ kádàrà òtí tó rílẹ̀ náà pé òtún ti jẹ́yẹn náà so ààrí ẹ̀rí fún ní tún ṣàbán pé tàbá bá di tó bá dáàrin pé alẹ́jọ́ kẹ́ẹ̀dógún ẹ̀rù ní àyànmọ́bìnì ti ṣàyẹ̀rẹ̀nẹ́fìlàtí ààrẹ rí fún so tí a náà bá gbọ́ tẹ́bá ń kéde rẹ̀ tó wà létí ìtàkùn náà pé ààrẹ rí fún nǹkan yẹn ìtàbá rẹ̀ rí fún òun ẹni káṣí tàníyàn nẹ́fìlà lálẹ́jọ́ bẹ́ẹ̀ nẹ́fìlà tó bá wà tẹ́lẹ̀ tá a mọ́ yẹn táfù ìwé tìrì àwọn ọmọ ẹ̀kì àmúlẹ̀ ilé wa kájílé lóòrùn yẹn wà mọ́ pé nẹ́fílà kátà kóra wa jọ tí àjọ yẹn lápapọ̀ ní ìjọ yìí kò fẹ́rí tí ó fẹsẹ̀ rinlẹ̀ fún kọlọmọ àtúwánà wa tààrà kí wa kò mú adó ní orí òdodo abẹ pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ọmọdán ní adójúkọ wa láyé kí ó bá wa láyé wa pẹ̀lú àlàáfíà ara wa kó kàwà fún àwọn ẹrù rẹ̀ tí wọ́n orí lórí tí wọ́n sì mọ̀ dúpẹ́ wọ́n mọ́ sí wá ní àbára orí jẹ́ aláìmórí ọlọ́mọdé wà bẹ́ẹ̀ abẹ́nà bá sọ́nà àtàlá kí ó yọnu sí wa láyé ó yọnu sí wa lọ́jọ́ ìjà kìyàmọ́ ó ṣe wá lọ́wọ́ àmìjẹ́nà tó mọ́ ṣe wá lọ́wọ́ ní ọ̀sọ́lọ́lá wa sọ́tàmà lánàá bí i na wàhálà áàlì yìí wa áàlì yìí àjọyìn